àwọn méjèèjì wọ́n bá ogun lọ ní o wọ́n bá ogun lọ ní o nípa bẹ́ẹ̀ èèwọ̀ ẹ̀sìn ni kẹ́nìkan sọ pé Allah tún rán òun níṣẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ọlá tọ́lọ́ ń fún ni wípé lásìkò tó ń bẹ láyé kò ní sí kankan mọ́ níbì kankan àfi òun lásìkò tí ò bá sí láyé kò tún ní sí ànábì kankan mọ́ lẹ́yìn rẹ̀ dọjọ́ àlìkìyàmà irú mùsáílímà àsìkò ànábì ló ti dìde wọ́n pa lẹ́nu mọ́ ànábì tán tún padà di irọ́ rẹ̀ wọ́n sì gbógun dìde wọ́n pa á wọ́n pa ẹ̀ díẹ̀ bákan ní Yemen òun náà dìde òun náà pèrè lánàá bí ọlọ́run ó pèrè lójì sí ọlọ́run ó ní ọlọ́run sọ tírà kalẹ̀ fún òun òun náà ó bá ogun lọ ni nítorí náà ẹ̀yin ìjọ amadíyà ẹ kúrò lẹ́yìn Mirza Gulam Ahmadu òpùrọ́ ni ògbólógbò òpùrọ́ ni aṣọ òkùnsẹ́sìn ni olùṣìnà ni aṣìnilọ́nà ni pẹ̀lú ẹ̀já tún tẹ̀wájú nínú àwọn ẹ̀rí tí ń bẹ lọ́wọ́ àwa mùsùlùmí tá a fi mọ̀ pé òpùrọ́ ni Mirza Ghulam Ahmadu. àdìsí yìí ó ní àdìsí Muslim àdìsí Muslim ni ó ó ní mo fẹ́ kà yìí gbogbo ẹ̀yin ìjọ Amadíyà ẹ̀yin náà ẹ lọ sí sọ̀yí muslim ẹ lọ sí sọ̀yí muslim àdìsí anas ó sọ pé kọ́lá abubakar bàdà wàfàtì rasulillahi sallallahu alayhi wa sallam li umar. abubakar sọ fún umaru. lẹ́yìn ikú ànábì mohammed sallallahu alayhi wa sallam lẹ́yìn ikú ànábì mohammed Muhammad Abubakar sọ fún Umaru wípé ìntọ́líkì bínà ìlà umi aiman Umaru di a lọ jẹ́ kí èmi àti ọjọ́ lọ sí ọ̀dọ̀ ya aiman nàzúrù ha di a lọ wò. kàmá kánà Rasulullahi sallallahu alayhi wa sallam yazuruha gẹ́gẹ́ bí òjìṣẹ́ aláwo ṣe máa ń bẹ̀ ẹ́ wò nígbà tó wà láyé ìyẹn ni pé lẹ́yìn ìgbà táwọn ẹbí kú sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó kú abubakar tó jẹ́ kàlífà wa mùsùlùmí tẹ̀lé ó wá sọ fún Umaru wípé Umaru jẹ́ á ṣàbẹ̀wò sí ìyá Aimanu torí pé ńgbà sànẹ́bí náà ń bẹ láyé ànẹ́bí lọ́mọ bẹ̀ẹ́ wò ìyá náà ó ti dàgbàlagbà díà lọ bẹ̀ẹ́ wò umaru sì ní òbúrú falama intahaina ilayha nígbà tí wọ́n dé ọ̀dọ̀ ya aimana bakati obusekun bú sẹ́kún abubakiri àti umaru wọ́n wá sọ fún ya aimanu wípé mọ́ yùbìkì ìkà kí ni ń pọ́ lẹ́kún ìyá aiman. kọ́lọ́ kíní ń pa ọ́ lẹ́kún ìyá ayman mọ́ ìdá lọ́ọ̀yì khairun lirasulihi sallallahu alayhi wa sallam ohun tí ń bẹ lọ́dọ̀ òjíṣẹ́ àlọ́ ó lóore jù lọ fún un ohun tí ń bẹ lọ́dọ̀ àlọ́ ó lóore jù lọ fún ànẹ́bí wa Muhammad ẹ̀ẹ́n ṣé nítorí pànẹ́bí kú ní pọ́ lẹ́kún ibi tànẹ́bí lọ yẹ ó lóore jù lé ayé ìyá ẹ̀ sunkún nígbà tó rí Abubakar àti Umaru ní kọ̀pẹ́kọ̀pẹ́ sígbà táwọn ibi kú àwọn Abubakar wá lérò pé ohun tí ń pa ìyá emmanuel lẹ́kún ni pé ànábì ti kú ok now fakọọlàtì ìyá wa yìí umu aiman ó wá sọ pé mọ abkí. ألا أكون أعلم أن ما عند الله خير لرسوله صلى الله عليه وسلم kì í ṣe pé èmi ò pé tí ń bẹ lọ́dọ̀ àlọ́ọ̀ ó lóore jù lọ fún ànábì wa sallallahu alayhi wa kì í ṣe ẹkún yẹn ni mò ń sun èmi náà wípé ọ̀run sallallahu alayhi wa sallam. walakin abki anna li wahya qad inqata'a min as-sama àmọ́ tí ń pa mí lẹ́kún ni wípé ìmísí tí máa ń wá láti sánmà ó ti stop ó ti pin pẹ̀lú ikú ànẹ́jùwà Muhammad sallallahu alayhi wa sallam. ǹjẹ́ agbáàrin yìí ẹ̀rì kí mo sọ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi wípé kò sí bá a ti fẹ́ sọ nípa tírà sánmà. táàrí sọ nípa àwọn ànábì ọlọ́run kò sí nípa bá a ti fẹ́ sọ nípa àwọn ànábì ọlọ́run táàrí sọ nípa tírà sánmà nítorí wípé bí tíra ọba sọ̀kalẹ̀ ọ̀dọ̀ ẹnìkan ni sọ̀kalẹ̀ sí ẹni tí ó si sọ̀kalẹ̀ sọ́dọ̀ rẹ̀ náà láàmú pẹ̀lú ànábì àti ọlọ́run wa ti wá kú kò pẹ́ sígbà náà ni Umaru wọ́n ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ ìyá Ayman bí ìyá Ayman ṣe rí wọn lọ́ọ̀kan báyìí ó bú sẹ́kún ni ó bú sẹ́kún. àwọn sọ̀hábà wá lérò pé ẹkún pànẹ́bì kú ló ń sùn alright òun wá jẹ́ kó yé wọn wípé àwọn sọ̀hábà lérò pé ẹkún pànẹ́bì kú ló ń sùn àbí pé kò mọ nǹkan tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run fànẹ́bì ní ń panẹ́kún òun wá jẹ́ kó yé wọn wípé kì í ṣe ọ̀wọ́ pànẹ́bì kú nìkan ní pò lẹ́kùn bí kò ṣe wípé ikú rẹ̀ ó ti mọ̀pin bá wáàyí láti sánmà ọ̀rọ̀ nìyẹn o ìjọ amadíyà ọ̀rọ̀ ńlá nìyẹn o ikú ànábì ṣe kí ni ó ti mú òpin bá ìsọ̀kalẹ̀ revelation láti sánmà fún àyàgá tí wù mọ́ alàlìbùkọ́ alàlìbùkà bí ìyá yìí ṣe gbọn abubakiri àti umaru lẹ́kún nìyẹn fàjẹ́ àlá yẹ̀kìyá ni máa hà làwọn méjèèjì bá bẹ̀rẹ̀ sí ní máa sunkún ohun tí ń tàwọn sàábé lẹ́kún nígbà màdíyà fi ń rẹ́rìn. pé wàá yìí wá sópin nípasẹ̀ ikú ànábì ó tó níbànújẹ́ wípé the communication between Allah and the people through his prophet has ended, has been terminated. ṣé ẹ̀mọ̀ kó tó bá ga sí wípé wá yìí ò tí ì stọ́ọ̀pù ni ọ̀wọ́ ntẹ́mi àtijọ́ amadíyà ń fa yìí ó tó nǹkan tí wá yìí ti torí ẹ̀ sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba wa. àbí ogun wáàsí tájọ gbé kóra wa ìfẹ́ ó tó nǹkan tí wáàyí látọ̀dọ̀ ọlọ́run pé ẹ bara jà mọ́ báyìí kàṣá báyìí ti stop ìsí bá ń bẹ́ńlẹ̀ náà lò lọ lọ́jọ́ ẹ̀yin ìjọ amadíyà ọ̀gá olùdásílẹ̀ ìjọ yín ayanu ó ń sọ pé ọlọ́run bò ń sọ̀rọ̀ ọlọ́run fún òun ní ìmísí ọlọ́run mí sí òun gbogbo ìmísí irọ́ yẹn ó wá ní èdè òyìnbó ní èdè lárúbáwá ní èdè urdu ní èdè pọ́njábì àti ní èdè ìyẹn wá sọ pé táwa náà wá tẹ́wọ́ gbà lọ́wọ́ yín láíláí bá a bá lè ṣerú nǹkan tí wọ́n ṣe fún musailima alikazaabu tá a bá lè ṣe a sì tú láṣìírí. abubakiri ó ní ẹni àkọ́kọ́ nùjọ ànábì umaru ó ní ẹni kejì nínú ìjọ ànábì àwọn méjèèjì ni wọ́n ń sunkún yìí lórí pé wáàyí ṣe kí ni o ó ti dópin ìlẹ̀rọ̀ dé òun náà ọlọ́run fún oníwáàyí nígbó onígàmbàrí ṣàfáwùdí náà dé òun náà sọ pọ́lọ́ ń fún oníwáàyí ní wákàgáyé ogúnṣẹ́ náà ń sọ tiẹ̀ síkírù náà ń sọ tiẹ̀ gbogbo ayé ti wá dẹni tí ń gba wáàyí gbogbo ayé wá dẹni tí ń gba wáàyí ṣé òótọ́ sì ni gbogbo wọn ń sọ báwọn. wáàyí táwọn ẹbí sọ pé ó ti sọ́ọ̀pù làwọn nàṣọ́lá fi ń sọlá nínú ṣọ́ọ̀ṣì wọn gbogbo pàìtọ̀ ni máa sọ pọ́lọ́ ń bò ń sọ̀rọ̀ gbogbo pàìtọ̀ ni máa sọ pé ọlọ́run bá òun sọ̀rọ̀ kò sí pàìtọ̀ kan tí ò ní sọ pé ọlọ́run rán ẹ̀mí mímọ́ sí òun. ẹ wo báyé ti ń parọ́ tán ara wọn jẹ ẹ bí ayé ṣe ń pa irọ́ tanra wọn jẹ lẹ́yìn tí Quran ti sọ wípé lẹ́yìn tí anabi ti sọ wípé òun ni òpin àwọn anabi Quran sì pé anabi náà ní òpin àwọn anabi tó fi lè pé anabi ní òpin àwọn anabi kí ni Quran máa jẹ́ òpin àwọn tíra sánmà it's very simple Muhammad bunu Abdullahi ní òpin àwọn anabi tó ń bá fi lè jẹ́ òpin àwọn anabi. alukurani náà máa jẹ́ kí ni òpin àwọn tíra àmọ́ amadíyà tí o látọ̀dọ̀ èṣù kọ̀dìyàníyà láti ọ̀dọ̀ èṣù kọ̀dìyàníyà tí ní o èyí là ń pe àkíyèsí ìjọ amadíyà sí pé à ẹ má wọ náà ẹ sọnù ẹ muhammadu ó ní òpin àwọn ànábì àlùkùránì alápọ̀nlé ó ní òpin àwọn tíra irọ́ ni Mirza Gulam Ahmadu pa tó ní ọlọ́run ní bòun sọ̀rọ̀ irọ́ ló ń pa irọ́ ńlá ni àdìsí mùsùlùmù rèé o ẹ̀yin ìjọ amadíyà ẹ lọ bá wọn àfáà yín ẹ kí wọ́n ka àdìsí fún yín kí wọ́n túmọ̀ rẹ̀ tí ó bá yàtọ̀ sí tí mo túmọ̀ ẹ̀ fún yín. àdìsí mi ìtúnrè tá a fi gbọ́ yé wípé àníṣẹ́ wá yìí ṣe kí ni ó ti dópin o lè lálàá o lè lálàá àlá ò dópin àmọ́ wá yìí ti dópin tó o bá sì lálàá o ò lè tipa sí àlá kó dànàbí ọlọ́run torí pé ìjẹ́ ànábí ọlọ́run ó ti dópin àdìsí yìí àdìsí Bukhari ni àní Abi Huraira radiyallahu anhu qala qala an-nabiy sallallahu alayhi wa sallam laqad kana fi man kana qablakum min bani Isra'il rijalun yukallamuna min ghairi an yakunu anbiya'a fa yakun min ummati minhum ahadun fa umar Allahu akbar ṣé ẹ ìjọ amadiya nínú kásẹ̀tì àròjàre amadiya mo mú ìtàn kan wá níbẹ̀ wípé ní kété tí ìjọ ní kété tí Mirza Gulam Amadu jáde láyé tó kú ikú kọ́lẹ́rà tó kú sínú ṣáláńgá nítorí pé ó fi rẹ̀ pé tó bá ga sí wípé irọ́ lòun bá ń pa kí gbogbo àdánwò ilé ayé kó kò lè lórí kí gbogbo ìyà ọ̀run kó jẹ́ tòun kíkú kọ́lẹ́rà kó pa òun ikú kọ́lẹ́rà sì pa á ikú kọ́lẹ́rà ó sì pa á ìjọ amadíyà wọn ìfẹ́ dìskọ́sì bọ́gà wọn ṣe kú wọn ìfẹ́ dìskọ́sì ẹ̀ wọ́n á máa sọ bí ọmọ ẹ̀ ṣe kú bí àròlé ẹ̀ ṣe kú òun gangan tó jẹ́ fáńdà tó jẹ́ olùdásílẹ̀ gbàmàdíyà báwo ló ṣe kú ẹ sọ fáyé wọn ò ní sọ torí pé kú kọ́lẹ́rà ló pa Mirza Ghulam amadu àwọn náà mọ̀ bẹ́ẹ̀. ṣé ẹ wá rí ibi tí mò ń lọ rèé nígbà tó di pé Mirza Ghulam Ahmadu kú Eh, Bashirudin Mahmood kọ́ ló kọ ẹ̀ ni tó jẹ́ ọmọ Mirza Ahmadu àti Mọ́láwí Nurudin Mọ́láwí Nurudin yìí tí n bá ṣe mi sékè yẹn amadíyà níbi ó kọ yẹn ẹ bá mi sọ ẹ sẹ́ni ẹ̀ sí mi ẹ sáà mọ̀ kọ <laughs> ẹ sáà mọ̀ kọ ọ̀rẹ́ ọ̀gá yín Mọ́láwí Nurudin ẹ sì mọ Bashiruddin Mahmood Ahmad yes Bashiruddin Mahmood Ahmad nígbà tí Gulam Amadu tó kú sí sálángá lẹ́yìn ìgbà tó pòyì sálángá tó ń yàgbẹ́ tó ń bì tó ń yàgbẹ́ tó ń bì tó ń yàgbẹ́ tó ń bì ó padà lọ kú sí sálángá. wọ́n wá fẹ́ yan àròlé wọ́n fẹ́ yan àròlé kọ́díyàn ní ìlú Mirza Gulam Ahmad nígbà tó wá fẹ́ di pé wọ́n fẹ́ yan àròlé àwọn tó ti wá kó jọ tó jọ ọmọlẹ́yìn rẹ̀ wọ́n wá pín sí méjì àwọn kan sọ wípé ọmọ Mirza Gulam Ahmad ti ń jẹ́ Bashiruddin Mahmud Ahmad ló máa tẹ́kọ̀ọ́ba àròlé bàbá rẹ̀. àwọn kan sọ pé rárá bẹ́ẹ̀ kọ́ Maulawi Nuruddin òun ló máa tẹ́kọ̀ọ́ba Mirza Gulam Ahmadu wọ́n ní torí pé Maulawi Nuruddin yìí òun náà mọ kéwù ó sì mọ kí ó ju ọmọ Mirza Gulam Ahmadu lọ ni ìjà bá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì wọ́n kọ́kọ́ lura wọn ní kùkù nígbà tí kùkù ràn án wọ́n fọ́ra wọn ní wọ́n fọ́ra wọn ní kóńdó lórí nígbà tí kóńdó ràn án wá lọ rè yọ ìdà wọ́n para wọn yánnayànna nígbẹ̀yìn gbẹ̀yìn nígbẹ̀yìngbẹ̀yìn àwọn tó wá jẹ́ àgbààgbà nínú ọmọlẹ́yìn Mirza Ghulam Ahmadu àwọn sọ̀pọ́ọ̀tì ọmọ Mirza Ghulam Ahmad wọ́n sọ̀pọ́ọ̀tì ẹ̀ then Kọ́díyàn òun níbi tí gulam Ahmadu ń gbé wọ́n lo àǹfààní onílé fún ọmọ mirza gulam ahmadu láti di àròlé àkọ́kọ́ mirza gulam ahmadu ìyẹn ní kọ́díyàn bí maula Maula Winurudini, bó ṣe rí yẹn pé àwọn àgbààgbà ìjọ wọ́n sọ̀pọ́tì ọmọ mirza gulam ahmadu ló ń bá kéré mọ́lẹ̀ ló sákò ní kọ́díyàn. ó wá sá lọ sí Lahore ó sá lọ sí kíni o Lahore nígbà tó dé Lahore ilẹ̀ India náà ni Lahore wà o nígbà tó dé Lahore ó sáré ó ti mojú mọ̀gá sí pé òun náà ní bí ọwọ́ ọ̀tún rẹ̀ gbogbo àwọn tó wà ń bẹ̀ ní Lahore tó ń jẹ́ ọmọlẹ́yìn Gulam Ahmadu ó kó wọn mọ́ra làwọn tì náà bá install tiẹ̀ náà gẹgẹ bí àròlé Mirza Gulam Ahmadu ọmọ tí yẹn wá bí ni wípé ó bí ọmọ méjì fún ìjọ tí Mirza Gulam Ahmadu dálẹ̀ ọmọ akọkọ tó bí ni wípé lásìkò kan náà wọn ní àròlé akọkọ méjì àròlé kan wà ní Kọ́díyàn ìkejì wà ní Lahore èyí tó wà ní kọ́díyàn lọ́jọ́ ọmọ bíbí mirza gulam ahmadu èyí tó wà ní lahore ló jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ àtọmọlẹ́yìn fún mirza gulam ahmadu ìyẹn kọ́kọ́ jẹ́ ọmọ àkọ́kọ́ tó bí ó tún bí ọmọ míì ọmọ míì tó bí ni wípé nígbà tí eh, maulawi nurudin tí wàhálà pọ̀ látọ̀dọ̀ àwọn mùsùlùmí síjọ amadíyà tí wàhálà pọ̀ lágbàńlá ayé mọ́láwí nùrùdíìnì ọwọ́ adá ọgbọ́n kan fún àwọn èèyàn ọwọ́ à ń sọ fáwọn èèyàn wípé Mirza Gulam Ahmadu o kò pèrè lánàbí ọlọ́run o kò pèrè lójúsí ọlọ́run o àmọ́ pèrè ẹ̀ ní the promised messiah and the fourteenth century Eh, the 14th century reformer mujadidu 14th century àti the promised messiah kí àwọn mùsùlùmí tó wà ńlá ọ̀ kí wọ́n lè dẹ́wọ́ díẹ̀ ní ọrùn tiẹ̀ ibẹ̀ ni a ti wá rí Ahmadiyya Jama'a and Ahmadiyya movement àwọn Qadian àwọn ni wọ́n ń jẹ́ Ahmadiyya Jama'a eléyìí tí Dr. Saidi tìwẹ́yìn tó jẹ́ kan nù wọn. àwọn igun kejì